a ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsìláàmù a ń sọ̀rọ̀ a obìnrin wá dé ní àfá kan àfá àgbà kan ẹ bàbá kan a wá ní kò sí nínú ìsìláàmù fàkánà mọ́ bá kí wọ́n lọ́wọ́ kàn wá pẹ̀lú yìí alọ́lọ́wọ́ bá ti nǹkan kí kàn wá pẹ̀lú yìí a máa ṣẹlẹ̀ sí wọn torí gbogbo àwọn àlùfáà náà ní ẹ máa kárú mistake báyìí lọ́dọ̀ wọn torí pé gbogbo nǹkan àwọn kan sọ̀rọ̀ míì bá ṣe rí ọ̀rọ̀ míì tán sọ bá ṣe rí ó lè yapa sáà dìjà lẹ́nu ọ̀rọ̀ míì tán sọ bá ṣe rí ó lè yapa sí tọ̀bẹ́yìn bá wá rí bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ míì tó pa ọ̀rọ̀ tó sọ tó ya pa òun kílẹ̀ wa padà sí ọ̀rọ̀ wọn lẹ̀ jù lẹ̀ ẹ̀ ẹ̀ wo pé ẹ̀ ebi èèyàn ni wọ́n ẹ̀ bọ́lọ̀ tí ní máa pọ̀ tó lára wọn àárín yóò yé wọn ní kúrò ní ó lè jẹ́ kò yé wọn gbà mí àwọn rí àárín yìí ni ó dẹ̀ wo Imam Málíkì rahimahullahu rahmatan wasi'a bí Imam Málíkì ti mọ́ kí ó tó bí ìmọ̀ ṣe kó sára Imam Málíkì tó tọ́rọ̀ ẹ̀sìn yé wọn tó àìmọye fatuwa ní ilẹ̀ gbọ́ báyìí wọ́n gbọ́ pé mọ́lìkì ló ṣe wẹ́ àní mọ́lìkì àti lówó débẹ̀ bẹ́ẹ̀ sì ni in tó hàn bomi kàtìtàmbà bàbá sí gbẹ̀ṣẹ̀ tán alìsìnjìmáàrù ni pé èyí táàfi lómi afòmí rẹ̀ káwá ìwé àbá ń gbókúta àbá ń wá ń káṣe àbá ń wá tíṣù pépà àwa fi ń ojú ibi tí ẹ̀gbẹ́ ti nínú Islam méjèèjì lára kọlẹ̀ ara kọlẹ̀ pa ànábi ṣe sìnjá ó fomi ṣe mọ́ra kódà Anas ibn Malik pé radiyallahu anhu tó jẹ́ sáájú ànábi tí ó mọ̀dọ̀ ànábi òun ló gbé omi àgélógbètẹ̀ láànábi ní ó tí ó a sì rákọọ́lẹ̀ náà pé ká mọ́ fòkúta nùbí instead of tàbí lo omi àbọ́gbọ́n mẹ́lìkì alẹ́ rahmatullah ibi àwọn tí ó ń gbà tí mọ̀ wọn bó ti fẹ́ jútó ibi agbègbè ti bẹ̀rún tó ju wọ́n wá tó ojú pé ah, àwọn arákọọ́lẹ̀ fún ìsìjìmọ́rù ká lómi yìí àwọn arákọọ́lẹ̀ rẹ̀ ìgbà mọ́lì mọ́lì kí ó sì gbéra ló jáde ó nítọ̀ pé èèyàn ń tọ́ àbí ń ṣègbọ̀nsẹ̀ ẹ̀ ń fomi táǹbà òun kò sí lára ìsìláàmù kò sí ní gíní kò sí lára islam àmọ́ à ń fi nǹkan lùdí èyí ń gangan ní ló bá islam lọ ló sì bá mímọ̀ lọ tààlà ló wí ọ̀rọ̀ yìí mọ́rin Málìkì alayhi rahmatullah ẹ̀dàkùn ṣe ọ̀rọ̀ ni a wà gbà wọn àbíkí làwọ́ wọ́n àmọ́ntánwì yìí àwọn làwọn rí báwọn anẹ́lùwà Muhammad tọ́lọ̀wọ́n lọ sí wa àwárí kó fomi ṣe ni ó fomi tánbà tọ́ mọ́mọ́lì ọ̀rọ̀ yìí àlónù ẹ̀ lónàmù ẹ̀ wá ní bú ìmọ̀mọ́lì ẹ̀ ní sọ pé òun ló sọ̀rọ̀ táwọn kan bá jáde tó bá láwọn ní màlìkíyà káwá ní ẹ in táfà àwọn tẹ̀lé òun náà lójú ọ̀nà àfà yóò wí elé dáadáa àfà yóò ṣe kínú ni kò wí dá tóró ti yapa sí ti kínú wí tálùkùrá ní wí Imam Maliki kí lágó wí ní kí agobẹ́jọ àrọ̀kọ́láwà yìí ayé ẹ̀kọ́ kí jìlè ní Saturday pé a bá bímọ lágó mẹ́jọ yìí ní fi Al-Imam Maliki alayhi rahmatullah ó lọ́mọ tẹ́ bí lágó mẹ́jọ àárọ̀ yìí ẹ gbọ́dọ̀ ká péjọ tájílẹ̀ bímọ mọ́ Al-Imam Maliki ń jò lábí oníjọ Sunday lẹ́bí ń jò lápé ẹ bímọ sátidé ó ní torí bóun ó ti kájọ lọ́dọ̀ tó ní pé tí ìdajì ọjọ́ báyìí lè ti kọjá ọmọ tẹ́ bá bí ìṣọjọ́ òun lẹ ọmọ òun

lóbi wá ní ọjọ́ méje títẹ̀ rí àwa ní ẹmọ kà fún ìkómọ ọmọ ẹ̀ẹ́sẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní kà níjọ́ sunday sunday ọ̀nà lẹ́ ti bẹ̀rẹ̀ sunday wà mọ́ jẹ́jọ́ kìíní àwa ní níbo làwà gbé saturday sí ó ní ìyíwà ní ẹ̀kọ̀ sámọ̀ tó kàn wáyé jọ́nà ní ẹ̀bí saturday ìjọ làwà bí ó ní sunday ìdájọ́ tẹ́ bí torí ìdájọ́ ọjọ́ ti kọjá lágbo mẹ́jọ àrọ̀fà ká tó máa sọ pé lọ́rin ìdílágún méjì ọ̀sán tó bá ti rọ méjì ọ̀sán mọ́ ìrọ̀ ààrùn yóò jẹ́ jùdínà jàmá àwọn ọmọ tí ó ìmọ́mù mọ́lì kí fún ara wọn ìgbà wọn gbọ́rú ẹ̀ lẹ́nu mọ́mù mọ́lì ah, kí a àkàràmọ́kọ́mọ́lọ́ àwádìí sàgírì kí wọ̀ de á dé kọ́ á ní ìtìmọ́lì kí sọ́run náà ni ó eh, àárín wa para rẹ̀ balẹ̀ mọ́lì kí sọ náà nígbò wọ́n gbọ́ àwọn àlùfáà tó kù lágbàáyé kí làwọn wí kí là ń bá nú àkọọ́lẹ̀ kí là ń pè lọ́jọ́ ṣé ìdajì ó gbọ́dọ̀ complete ká tó lè pè lọ́jọ́ ni àbẹ́ntà bá bí ní ọ̀sán lọ́jọ́ báyìí náà lè pè ní gbéjọ́ labí ọba ni àmọ́ ìkan bo ni ká bá kà yíò sí òǹkà wo ni ká pè yíò mo là ń lẹ̀ yíò mọ́ bo ni ó wọ̀ nínú jẹ̀yà ìmáwù mọ́ lè fi mú a ń sọ àwọn ọ̀rọ̀ yìí yìí ṣe pé a jòkó láti mọ́ ká lébù àwọn àlùfáà kọ́ wò ma'azallah akéré tí ká jòkó ká máa láǹkà lébù ẹ gbọ́ngbọ́n lè fi wá sọ ilé ìkò ríwẹ́ sáàmì náà wá sọ ilé ìkò ríwẹ́ ẹ̀mọ̀ àbúrò àníbá náà sọ ilé ìkò bẹ́ẹ̀ gbogbo wọn ti náà sọ àìmọye ọ̀rọ̀ tí ò rí torí pé èèyàn ni wọ́n àmì èèyàn ni wọ́n wọ́n máa gbàgbé àtọ̀ sí pé wọ́n máa gbàgbé wọ́n tún máa jàhílá yẹni pé àwọn kí ní kò mọ̀ bẹ tí wọ́n ti ẹ̀ ní mọ̀ tọ́lá lè mọ́ ogun tẹ́tẹ́ kódà ń pa sẹ̀ríà àtàlà àwọn tó ti nípa sẹ̀ríà so ìdí nìyẹn èyí wá máa takú ti pé àfá kan ti wá sọ̀rọ̀ káàdì ọ̀rọ̀ tó ti wá sọ òun ni fáínà kò pọ́sílù àfá kan wá dé òun islam pé kò sí nínú ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa á dánù ní a mọ́ bá gbé dípò pé wẹ́ẹ́ tí gbogbo àwọn àfáà tí mọ́ ń sọ̀rọ̀ ńgbà ní ìṣe bá ìmọ̀ lọ a ti dọ̀rọ̀ nù kò jù bẹ́ẹ̀ lọ sí sọ̀rọ̀ táàmù múra káàkiri ká máa gbé kàkì alóòláwí ìlú tọ́ tọ́lá ìfúwà kọrù déètì nìkalẹ̀ ìmọ̀ ìmọ̀lìkì lọ́jọ́ méje ní kọ́ka tẹ́rọ́lá tí wọ́n lè fi sọ tó ló wò ká ìdájọ́ ọjọ́ in tó bí wọ́n ń tè kó mọ ọjọ́ mẹ́jọ nù o ni wọ́n fi ní òǹkà sí ìkẹ́ ẹjọ́ tó ń wí tó bínú o mẹ́lìkì ò ní ká mọ ka ọjọ́ mẹ́jọ ń hùn méje náà ló ní wọ́n kà àmọ́ ó gbà pé tí ìdájọ́ ọjọ́ bá ilé ti kọjá ẹ mọ́ ọjọ́ ẹ mọ́ in tó bí inú a máa gbà fà ní ó lè ṣe mistake ìran oní mímọ̀ ní sí ma ń ṣe mistake al'alamatu zahabi alayhi rahmatullahi ní síyàrá tí wọ́n bá sọ́ta àwọn àlbá lọ ó oh, la ilaha illallah abálẹ̀ olú síyàrá àlàní nobala bọ́ bá sọ́ta àwọn àlbá lọ sọ́ta àwọn àlbá lọ sọ́ta àwọn àlbá lọ ó bá débi kó mọ àwọn ibi táwọn àlbá ní kù síwá tó bá wá sọ̀rọ̀ báyìí kò rí bẹ́ẹ̀ ó wá wí báyìí ó wá wí báyìí ó bá wí báyìí lọ́tọ́ ìwà ni àmọ́ gbogbo ta ni ó wí kò rí bẹ́ẹ̀ yìí náà o ká mọ̀ pé àfáàsì ni o a gbọ́dọ̀ mọ́ mọ́ àpọ́nlé rẹ̀ fún àmọ́ bí mi ṣéèkì tó ṣe yìí àníṣe kí ni àníṣẹ̀lé gbọ́nà kan wá ń bẹ sí ànímọ́mù dáa bí ò lè mọ́ para wọ́n gbé wá lójú pọ̀nà míì wọ́n gbé wá ní ìbára míì wọ́n gbọ́ laysa min shartil alimi kìí ṣe májẹ̀mú tá a fi ń pèèyàn láàfáà ó ní pé o gbọ́dọ̀ ṣe mistake kò sínú májẹ̀mú ìjáàfáà kò sínú kílà pínjẹ̀ wọn kò sínú májẹ̀mú ìjáàfáà pé lára májẹ̀mú tá a fi mà pa àfáà ní ọ ó ní pé o gbọ́dọ̀ ṣe mistake láà kò sínú májẹ̀mú

ìdínú má sọ àfáà kankan dòsà mọ́wa lọ́wọ́ àfáà tó bá fẹ́ sọ dòsà ọkàn padà jẹ́ káwọn èèyàn mọ́ tàbùkù àfáàwọn ni àtọ́ àtọ́pọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ àmọ́ ìgbéwà bá rẹ̀ jáde ẹ̀ tábá wílé jẹ́ ìwélé ẹ̀ dábì mi awáyélé ìdáwélé ẹ̀ bàbá mi awáyélé ìdáwélé àwọn bàbá awáyélé ìdáwélé àwọn dábì wa kí wá ló kọ́ pẹ̀lú àwọn dábì rẹ̀ ọkàn fẹ́ máa fi àwọn bàbá ọbẹ̀ máa fi wọ́n gba àbùkù tó yẹ kó máa kàn wọ́n ni wọ́n wá jẹ́ káwọn èèyàn àtòrí pé sẹ́ni ọbí ń bojú ní wọ́n akọ́fẹ́ mú yíò wálẹ̀ náà ẹni ẹlẹ́ni tó sì wálẹ̀ ayé tí ẹ̀ tó ti ṣe mímọ̀ bọ́lọ́wọ́ bá ti ní kó yé mọ́ àti bọ́lọ́wọ́ bá ti ní kó yé tó ẹnubí tó mọ̀ mọ́ náà ló sọ mọ́ ibẹ̀ náà láti mọ́ bá gbọ́ orí mọ́ ló bá sì sọ míì tó sì sọ ó sì sọ náà nù ẹgbọ́dọ̀ mọ́ tó bá sọ míì tó sì sọ ó ṣe kí ni ó sì sọ náà ni àtúsọ náà láàmọ́ pé a ní tẹ̀lé ń bẹ́ẹ̀ a mọ́ bá tú sí pé tọ́ àti gbọ́rú ẹ̀ náà lẹ́nu àbúrà ní bá rí àti gbọ́rú ẹ̀ náà lẹ́nu Málìkì àti gbọ́rú ẹ̀ náà lẹ́nu Ṣáfi'í rí ìmáàmù Ṣáfi'í ti ẹ̀lú kìíní gẹ̀ẹ́jì wọn kí ìmáàmù Ṣáfi'í tó kúrò láyé ọ̀tọ̀ ni mọ́sá àti tọ́wọ́kọ́ kiri lọ́lẹ̀ láwọn tẹ̀kiri tẹ́lú gbogbo àwọn tó ti wá sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìsì tuntun mi sọ ó tún tọ́rọ̀ mi sọ lórí rẹ̀ kè kúò láyé bá kè ṣe kí láàpéjọ mọ́ kò ì tí kúò láyé ó sì ń bẹ láyé jọta wí náà tó bóò níwọ̀ kó wà tí wá dé náà wá sọ bàbá tí bàbá ti ẹ́ E, ìwọ tó jù rẹ bá tó tíra dáadáa ọmọ rí àwọn nǹkan míì gbà míì tó o gbọ́ pé ẹ lórí ọ̀rọ̀ yìí o wọ́n ni ọ̀kọ́lá Imam Ahmad wọ́n tún wá fi ọ̀rọ̀ míì ní sọ́dọ̀ rẹ̀ náà ọgbọ́ Imam Ahmad náà sọ̀rọ̀ yìí fi riwaya riwaya kan sọ ọdún wa ilé ìwáyà míì tún wà ọmọ tí ó rẹ̀ míì náà tún ké mi ní ọ̀dọ̀ rẹ̀ ń já sí pé bí màá bá ti ń mọ lọ́dọ̀ àwọn àlùfáà náà fi máa ń sọ̀rọ̀ so bí ó ti kọ́kọ́ mọ́ ohun ló ti sọ yí tó sọ ìgbà ìmọ́ tún lọ síwájú ní kí ló tún ṣe ó tún sọ míì aláti ó ti sàlàyé ó sàlàyé lọ sàlàyé bọ̀ sàlàyé lọ sàlàyé bọ̀ tó ti kó ẹ̀rí wá tó ti sàlàyé mọ̀ nígbà tí ó pẹ́ ó dẹ̀ tó ní ẹsẹ̀ rí gbogbo tí mo sọ ń dò ní òun kò tún sọ̀rọ̀ mẹ́ mọ́ orí ọ̀rọ̀ kí ni jẹ́mọ́ orí ọ̀rọ̀ omi omi tó mi irú omi báyìí tó mọ́ àbí kò mọ́ dábàá ni tó sọ̀rọ̀ nílé lóyún o ìyẹn gbé wa wọnú ẹ̀dùn torí yóò fi mú wa wọnú fi kí wa máa tẹ̀lé mi tẹ́ni kò sọ yìí tán tó wá padà sí ìgbòrí pé ìtí mo sọ́ńdò ní

kò ní sọ kádíjọ́ wá sọ ẹlẹ́ẹ̀kejì náà ló tún ti kú ni ìmọ̀ òtún ní lọ́wájú fún kó tún padà sọ so ìwọ náà tọ́ pariwo dádì rẹ bàbá mi sọ báyìí bàbá mi sí báyìí ká ní bàbá rẹ bá ń bẹ láyé ní tóun náà wítínẹ́sì tàdíyàtù mímọ̀ yìí bóyá wà ní tóun náà gan sọ bí a kò bá ti kó jẹ́ pé á eléyìí wí yìí àwí náà mọ́ eléyìí táwa náà wí báyìí àṣegíní àwa náà wí mọ́ ilé ìtàdì ìgbàkan wí náà gbogbo jọmọ́ àtúnwà kéwú àbátúnrà àdìsì kan àdìsì kan bá tún sọ báyìí so èyí tàà wí oòrùn kò sé kínú ni kò sọ́rọ̀ mẹ́ bíyẹ̀ tí ma ń gbọ́rọ̀ onímọ̀ lónú má sọ̀rọ̀ onímọ̀ kankan dòṣà kò bá jẹ́ bàbá rẹ̀ kò bá dùn lóbi ọ ọ̀rọ̀ àlùfáà kankan ò lè dòṣà torí àlùfáà tó sọ́ọ̀gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ alóògbó sọ̀ mí yóò tún ṣe kínú ni yóò tún tú mi sọ yóò sọ ilé yóò tún débò yóò tún tú mi sọ bàbá tàà fi wí àdúgbò lọ́dọ̀ ọlọ́run ẹni tí ma ń kọ tíra ní mọ́ ti wá àti níwọ̀n ayé ẹ̀kọ́ ẹ̀ẹ́dì tó bá débì yóò sọ̀rọ̀ báyìí ẹ̀ẹ́dì lẹ́nu tíra mi yóò tẹ́kí nù ní yóò tún sọ mí tẹ̀bí ìwádìí mímọ̀ kan lọ wájú sí ìwádìí kan ò tó ní ìwádìí kan lékún ìwádìí kan lékún ìmí ìtún lékún gbogbo àwọn àlùfáà lórí ẹ̀ à ń pe tíra kan ní musannaf ibn abi shayba nínú musọ́lọ́gbọ̀n àbí ṣe ibá orí tọ́pìkì báyìí wọ́n ti pè ní arọ́dù alá àbí hanifa kí mo pè ṣe ọmọ túnmọ̀ rẹ̀ èsì ọ̀rọ̀ fún àbú hanifa àbú hanifa tó jẹ́ àkọ́kọ́ tó wọ́kọ́ wá náà àwọn àfáà mẹ́rẹ̀ nínú àbú hanifa imam malik imam ó takò àdìsí báyìí ọ̀rọ̀ kejì Abu Hanifa tún wí báyìí ó takò àdìsí báyìí Abu Hanifa tún wí báyìí ó takò eléyìí náà Abu Hanifa rí báyìí ìwọ́n kó ogun ẹ̀wá Abu Hanifa sọ yìí Abu Hanifa sọ yìí ìwọ́n ká ìǹkà ìǹkà ìǹkà ìwọ́n ká tẹ̀léra wọn ká tẹ̀léra wọn jẹ̀mọ́ irú ọ̀rọ̀ báwọn ìwọ ọmọ kí òkun ògbádà wá ọgbọ́dọ̀ dérú bẹ̀rún kọ wa ní a àti ilé ìbú tẹ̀lábú Hanifa kò tọ́ sí ọ lẹ́nu ilé ìbú mo irú àwọn ti yé mọ́ ní èyí tó yé mọ́ ló sọ ohun àwọn eléyìí tí wọ́n rí pé tó sọ ò bá mọ̀ lọ làwọn ti wọ́n sàlàyé ọ̀rọ̀ tó sọ yìí kò bá ìmọ̀ lọ in tó takò rẹ̀ èyí tó sọ yìí in tó takò bá àti mọ̀ ń bá wọn ní mímọ̀ lònú má sọ wọ́n ò gbọ́dọ̀ sọ wọ́n dúró sà ò sì

tó ní àwẹ̀ àbí ó ṣe kínú ni àbí ó ní àwẹ̀ àbúrò rẹ̀ òun wò pé a ah, kò láwẹ̀ ọ̀ toró ti gbé fájírì wọ àmì jánábà ó gbé jánábà wọ fájírì ah. láwọn èèyàn bá jáde sí pé é eh, ah, àwágbọ́ta náà bí sọ báyìí àwágbọ́ta náà bí sọ báyìí ẹ́ àtọ́bárí eh, bẹ́ẹ̀ àjẹ́ pé mo ṣe mistake inú bọ̀ èmi náà dédé sọ ẹnu lágbájá rèé nínú àti wọ́pọ̀ gbọ́n ọ̀rọ̀ nìtẹ́lẹ̀ èmi náà ti mọ̀ pé òun ní ìparọ́ ni ajẹ́pà ṣe mistake ni ọ̀rọ̀ tàn bọ́rọ̀ tán ó tàbí ò tán tó nírú bẹun ọ̀ ní búàbù rẹ̀ torí èèyàn ni ó lè ṣe mistake kìí ṣe máa ṣùgbọ́n tọ́ mistake ló wá ṣe kí wọ́n wá tó ní ọ̀sọ́ di pé okùrọ́ defamation of character rẹ̀ ọlọ́run yọ́ táwọn máa búrẹ̀ èrò sí nàìjíríà ọba wọ ẹ̀wọ̀n ọba tẹ́kí ní gbogbo àmọ́ àwọn ọmọ rẹ̀ tí ò sí nàìjíríà àwọn ọmọ rẹ̀ tó bí tó tẹ̀jẹ̀ bí ní ò sí nàìjíríà o àwa kan bẹ àwa náà lè kún torí àbúrò rẹ̀ yọrọ báwọn ọmọ rẹ̀ tí ó ti lè kún torí tẹ́ ẹ̀ lẹ́sẹ̀ kí gbogbo ìdàmúdẹ́lẹ̀ kó bá tó ààyẹ̀kú olórí pé àṣẹ́ ilé yìí níjọ ẹ bá tuntun sọ pa wọn tí alẹ́ mọ̀ gba ìfín lórí bí wọ́n ta sí wọn ni wọ́n iṣẹ́ gbẹ́ rẹ ọ̀tún akóbàtà àbúrò èrò gbọ́dọ̀ mọ́ wà láyé kí ìwọ wà nínú tí mo bá akóbàtà ìwọ mú ọ̀nà ló dì í ṣòkí la fẹ́ mú bẹ̀ ni pé kí àwọn onímọ̀ ó ṣe àṣìṣe ń tá a gbọ́dọ̀ mọ́ expect ni kódà ká tún expect ẹ̀ débi pé nígbà gbọ́dọ̀ lọ́lẹ́kọ̀ọ́ dé ni o ó lè sọ mí lẹ́ni kó kò jẹ padà lọ́la in tó tún wá kó jẹ tó ní pé yá mistake ni o tó bá tún wá tẹ̀síwájú lọ yóò tún wá ṣe kí nù ni yóò tún padà síbẹ̀ jẹ́ aláàtíwẹ̀ nínú tàn nínú àwọn tàwọn àbá ó ti sọ yìí ó ní mistake ni o in tó pè mistake ibẹ̀ ló tún wá padà padà sí kó tó kú so nǹkan méjì lábẹ́ ká kọ́ ní gbogbo tẹ̀lítàn sọ látàárọ̀ yìí ó ní pé má sọ oní mímọ̀ dòṣà pé gbogbo tó bá ti wá sọ ó dá ó dá eré burúkú tá ń bá yílẹ̀ yóò bá yí o táwọn àlùfáà wa bá ti wá sọ nǹkan báyìí a wà dúró pé à ní ṣe kínú ni à ní yí padà ojú òtí máa lọ́nu o kó lè lọ bẹ́ẹ̀ kò pọ́sibù àwọn kọ́lọ́ náà bá rántí wa èèyàn ti níwọ̀n wọ́n gbìyànjú àmọ́ ti bẹ́ẹ̀ wọ́n mọ̀ ṣe kínú ni wọ́n mọ̀ ṣàṣìṣe a sì dúpẹ́ bọ́lọ̀ pé a bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan náà àwọn àlùfáà wa nílẹ̀ Yorùbá àbáwá alájẹ́ àgbà mo gbọ́ wà sí wọn kan wọ́n ti wá ń àwọn ń àwọn yin àwọn àlùfáà wa àwọn ni a níbi ó nímọ̀dé tí è bá ṣe pé ìmọ̀ ìmọ̀ tó ni àbá níbi ó ti déun náà ti tó gẹ́ pé kò ní ìdí àlékún mọ́ àmọ́lá pé ìmọ̀ ètò òun náà láti mọ ní àlékún ìmọ̀ ọlọ́mọ́sà bá wa ṣe fún un àlékún ìmọ̀ ọlọ́mọ́sà bá ṣe kí ni mọ́sà bá wa ṣe fún un ó ní kódà tó bá sì dàbí ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ òun náà pé ṣé ń tọ́ pé a ń gbà àwọn ń pa àwọn ọmọ kéwú àwọn òun náà máa jòkó wá gbọ́jà wá hírù ìkìlìlì tíra kan lágbè rẹ̀ àfa àtọ́lọ̀ bá lórí tíra òun yé nǹkan yé o kódà bí àsìkò táwà yìí tààrù pé mọ̀ ti fẹ́jú orí fẹ́jú náà jàwá hírù ìkìlìlì kìí àtọ́mọ ṣe pé <laughs> òun wò ń ọkàn sí lásán ni ọkàn a ní òun náà sì nígbà ó ti gbọ́ kódà àwọn ti ń sọ lẹ́yìn pé a inú pé yàn wa wá hírùlì ìsìlílì àbáwá kọ́kọ́ dákẹ́ a wá sọ̀rọ̀ jẹ́ ìmọ̀ pé ó gbà fáwọn mọ̀ kí n já sí pé náà kọ ní àwọn náà kọ lọ́dọ̀ wọn báwọn ní ìmọ̀ ti rí ìmọ̀ ìmọ̀ olè gúnbì kan ọmọ ìmọ̀ ẹni pé wà kó lè máa yẹ dẹ̀ في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء ó ní ẹ̀ẹ́sọ bẹ́ẹ̀ ni tí máa ń pariwo ni wá world bank kìníkan ni wá ìgbà ni wá àwọn ni wá ní àà o àrọ́fútà ṣe yí nǹkan o wà gọ́ọ̀bà tí kódà ìmọ̀ òun ní ma ń júwé àìmọ̀ ka èèyàn fún èèyàn ọ̀rọ̀ mi òye ìtumọ̀ tí òun sọ́rí tọ́ bá ní ìmọ̀ tọ́ mọ̀ nǹkan ẹyọ kan ìmọ̀ tọ́ mọ̀ ká lóòtọ́ lọ mẹ́yọ kan wọn ẹyọ kan yóò wájọ mọ̀ pé àṣẹ mi ò tiẹ̀ mọ̀ mẹ́wàá meanwhile ìgbà tó àti ìmẹ́yọ yẹn ìwọ rò pé yọ ọ̀kan lọ ọmọ ni ọ̀rọ̀ pé gíní ọ̀rọ̀ pé nǹkan yọ ọ̀kan lọ ọmọ ọwá wà nǹkan ẹyọ ọ̀kan yẹn torí tó bá ti wá wá ẹyọ ọ̀kan tó rò póun lọ ọmọ yẹn wá wá discover pé àá mi ìmọ̀ tiẹ̀ tó dì mọ́ mẹ́wàá tọ́ tọ́bá tó wá ń sáré lórí pé mẹ́wàá yìí náà mú wá fẹ́ mọ́ tọ́bá tó wá ń sáré lé mẹ́wàá ẹ̀wà òun náà tọ́bá tó wá mọ́ mẹ́wàá ẹ̀wà òun tán ọkọ̀ sí ni pé ọgọ́rùn-ún mọ̀ tún bẹ sọ́rí bí ó fi ń kọ ọgọ́rùn-ún nílọ ìgbà tó bá fi débi ọgbọ̀n débi ogójì tí ṣe fọ́tì ọkàn yìí ni pé ee ibi tí ọgọ́rùn-ún yóò padà sí nílọ ni pé ẹgbẹ̀rún nǹkan bẹ tí mi ò tí mọ̀ bí mọ̀ ti rí gangan ìmọ̀ máa ń ṣí káṣà sí kúrò lójú èèyàn kọ́ lè mọ bódò rẹ̀ ṣe pọ̀ tó ni oh, ọ̀rọ̀ mi ò yé báyìí

mọ́ sọ rẹ̀ mọ́ mistake ní àfà bẹ́ẹ̀ bá lẹ́ni lè sọ̀rọ̀ fún ìwà láì mistake lẹ́sí pẹ̀lú ọ̀rọ̀ téèyàn bá ń ka pé inú tó ń ní láyé tẹ́rí èèyàn lè fọwọ́ sọ̀yà pé ah, ah, a àti lówó ó lè fọwọ́ sọ̀yà àmọ́ a ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ọ̀wọ́ ì ì ì sọ́rẹ̀ ń tọ́ ọba mọ̀ ń lọ́mọ ẹgbẹ̀rún bẹ tọ́ mọ̀ sọ́rí níjọ́ tí wọ̀kan bá ti wá sọ pé ah, a àti a ìyíhun ni wọ́n fi jẹ́ ọmọ yọ pé wò ó ajẹ́ pé ń tọ́ ọ̀rùpọ̀ ọmọ gan ọ̀tí mọ́ torí tí màmá ń ṣe fún yàn ní pé bọ́ ọba ṣe mọ̀ tó lọ́ ṣe mọ̀ discover àìmọ̀kan rẹ tó lára rẹ ó ṣe mọ̀ balẹ̀ náà ní fọ́nà ọ̀ní mọ̀ tá tí gbogbo ọ̀gọ́ pé ẹ́ eh, máa lọ ta níjìn hmm. kí ó lè jẹ́ pé kìíní kan tún bẹ báwọn ẹ̀gbọ́n àwọn àfáwọn ni alẹ́ ẹni mo sàlá àtàtà ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ ìpele mẹ́ta ni mọ̀nbálàkọ̀ ṣíbúrọ́ ẹni bá kọ́kọ́ dé ìpele alákọ̀ọ́kọ́ takabara ìgbérago gùn ni pé yẹ́ kìíní ìdígbé wọ́n ní àmà mọ̀nbálàkọ̀ ṣíbúrọ́ ẹni bá dé pé ẹ̀kejì mímọ́ àtàwàbọ̀ ah, à ah, yóò mọ̀ tẹ́ríwá ní pé kí làwà yíwá mọ́ torí yóò ti mọ́ mọ̀ kó wò mọ́ nǹkan kan because òun náà ti ń wò pélé ẹlẹ́kẹ̀ẹ́ta wájú pé ń wo ìdébí eléyìí àwọn alẹ́ni bá ti wá dé pé a ní yóò jalasaka ẹlẹ́m yẹ́kùn ní mo pé a ní yóò jókòó báyìí ẹ̀ sì rò pé kò jámọ̀ nǹkankan kí ló fà ní pé ojú rẹ̀ ti òun ti discover pé àmọ̀ ah, nǹkankan àrùkọ àmọ́ ní ó ti discover wé kí ní òun ò mọ̀ nǹkankan kò ní jẹ́ kó lè kan mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ mo lè lọ sọ wé kí ní ìtọ́ ní ìsìnkan lọ bá mú àdíjì kan wá níbi mo lè lé ìgbà yìí ní ìsìn wọ́n lọ yìí má àdíjì kan wá pé àtọ́ ní òsì nǹkan ẹlòmíì tí ó ti lẹ́kọ̀ọ́ dáadáa tí ó rẹ̀ sọ́rọ̀ wámi ọgbọ́ ọ̀rọ̀ tá a sọ yìí kò sí gbogbo àwọn àfáà nínú àfáà ìsìláàmù kò sábà nǹkan tí ń sọ ah máma sọ wé ẹ̀mọ́ba wọ́n kọ̀rọ̀ níbẹ̀ ọmọ àfáà kan wá nísàlẹ̀ mọ́ gírìmì ní síríìtì kan ní kọ̀rọ̀ kan pé o náà sọ báyìí ó sì dá àfáà gbàtáyé mọ́ ọwà di ẹwẹ́ ẹ̀kẹ́sẹ̀ pé mo ní kò sá àfáà bẹ́ẹ̀ yẹn ọwà <laughs> máa bẹ̀rẹ̀ fálítáfà kí láfẹ́ lọ kí ló mú àlọ́ gbogbo ọ̀rọ̀ yìí ni pé odò ìmọ̀ fẹ́ẹ̀ bó ṣe wá fẹ̀ yẹn àwọn àlùfáà tán bá láwọn jòkó ti mímọ́ wọn ò mọ fẹsẹ̀ kọsẹ̀ àwọn mistéèkì wọn tá a bá wá ń rí a gbọ́dọ̀ máa di ẹ̀sìn nítí bá ti ń jẹ́ mistéèkì kí ni ó mọ̀ jẹ́ mistéèkì ni kò lórúkọ méjì ẹ̀ àwọn bàbá wa ló sọ kò bá àjá àwọn bàbá wa kò bá at the same time mistake yẹn la nígbà lọ́wọ́ wọn àwọn bàbá wọn àwà ní ṣe kínú ni àwà ní bú wọn a ní ṣépèlé wọn a sì ní dákẹ́ lórí pé mistake náà ṣe ó dẹ̀mọ́ ògbọ́ ẹ ní dákẹ́ pé àwọn afá ló aṣọ ẹjá jà bá wọn bú bẹ́ẹ̀ o pàtàkì jùlọ tọ́rọ̀ ní bá jọ́rọ̀ tí ó bù kálọ́rọ̀ tó bá bò ní ẹmọ́ lọ rí bá wọn tú wá nígbò ti bò tẹ́yìn kan ti mọ́ pọ̀ amẹ́kálọ́rọ̀ tí àbótí ẹ̀bò tẹ́lẹ̀ àwọn àkan wá dìde ọ̀rọ̀ náà wà lọ ní gbágbé àwọn ọ̀rọ̀ ìjọba ìrí o àwọn bá wá sọ báyìí ẹwà ní gbọ́rọ̀ ní tako ìmọ̀ ẹwà ní dákẹ́ lórí ẹ̀ pé bàbá wa tó wírú ọ̀rọ̀ báyìí wọ́n ṣe kí ni wọ́n sì wí ni o mistake ni o so Islam pé kò sí nínú Islam wọ́n ni o àìtẹ̀lé wọn bẹ́ẹ̀ gbogbo owó tọ́lọ̀ bá ní ọmọ gbọ́ ayé jẹ́ kí ni ayé tẹ̀lé wọn bí irú ẹ̀ àṣìṣe ni at the same time ayé tẹ̀lé wọn bẹ̀ láwí àtúnwá ní jẹ́ kínú ni àtúní máa bú wọn à ní pè wọn ló kọtọ́ jẹ́ àtúní fi tí ò dàrú ní wọn àbíkọ́ ọlọ́nkọ́mọ́sá làwọn ọlọ́nkọ́mọ́sá tẹ́nìkọ̀tán wá sí